finesse. You know, send me a my snack. Like a leg, I carry go. If me, I get money past you. If you don't care, happiness. Oh, oh. If I broke, now my business. I'ma show you, you go bright. For like for the night. Happiness. If I broke, now my business. I'ma show you, you go bright. For like for the night. If I broke, now my business. I'm a shine, you go bright. All I care for the night. Ah, If I broke, my business. I'm a shine, you go bright. All I care for the night. It's sweet to me for oh. I'ma get see you for me. Say me can we drama. trust and fit to contain. Your body in a baggage. She knows see I'm falling, I'm falling, falling, falling. another day for you, baby. Put my Casanova ways for you, baby. The only time that you say that you hate me is when I take the last slice of pastry. Now I'm on the run, run, run, run, run, run. Loving you till kingdom come, but you drive me crazy. Send someone, still my billboard baby. Man, I'm you, I mean, like always tuned into my favorite radio station. Fresh. Fresh. Fresh. Look what I brought for you. Give me power, give me speed. All the peak of my life needs. My people, better don land o. Oh. Who say you know fit buga as keke driver? Get your Bajaj keke plus free maintenance kit with shiki ten percent down payment. You fit they pay small small within one to eighteen months so you no go get high blood pressure. Enter any Lapo microfinance bank, grab your own better or call the toll free number 08000110110. Remember, terms and conditions day. to enjoy new five alive mango for house with una family make una follow these three steps wey dey very simple one shake am two drink am like say na from tap e they come last last chew am so that you go know the correct mouth-watering flavour wey mango get. New five alive mango wey get small fruit. This new one make sense. Orange and lemon sef dey shake am drink am chew am. carry me dey go hunter one hundred carry me dey go dey go dey go. carry me dey go hunter one hundred carry me dey go dey go dey go. naija dey go hunter one hundred carry us dey go dey go dey go. carry me dey go hunter one hundred carry me dey go. hey hero hunter 100. carry us dey go. as you don't carry us dey go for over one year since you enter Nigeria with your gidigba engine mm, correct long seat as the rugged bike where you be. For more information, call our toll-free number 0800 800 8080. Hero Hunter 100. Rugged and dependable. Ninja, how far? Looking for premium entertainment? Jack back to Prime Video and enjoy correct shows with the biggest stars. Whether you want action, you comedy, romance, have we just messed up people? Or adventure. Together we this. Yes, so whatever your mood, wherever you are, we've got you. Jackpot to a world of premium entertainment with your favorite stars. Prime Video. Start your free trial today. How do you put the extra in ordinary? Well, you take an ordinary task and you put in some extra passion extra vibes and the expertise of your trusted partner to birth the extraordinary experience that tomorrow will be. Move to Stanbic IBTC Pension Managers today and let us help you retire well. Call 01 271 6000. Stanbic IBTC Pension Managers, a member of Standard Bank Group. You're on Nigeria's most listened to radio station. You are listening to Fresh 105.9 FM, broadcasting around the world. This is your number one radio station. Ashake. ọmọlógo kò ní sófò gbogbo ìṣòro rẹ ọ̀tá ní òkò ẹnu ẹ ò ní pẹ́ ò ní mọ́fò ọmọ yìí kò ọpọlọ lè fi bó pè. ṣé o no like designer àbí you no like to gba pa ibigilagà ti gàgà ìdásù ṣọ́ọ̀pù ẹ̀tẹ̀ ẹ̀sùn bí àìná. palazzo jigi bayo polisi no sleeping ọmọ no dọ́lìn gba bẹ́tìn kíákíá kan yárìn máìkì oṣàmọ̀ yárìn òjò jẹ́ bàtà wọn dárìn. Baby, shout me. Come on, come on, come on, come on. one I do love. Bad boy, I'm single. Twenty girls I do love. Big pussy, yeah, the massive party, then the start. Yeah, we got we done the dance. Big pussy, yeah, the massive party, then the start money is my hobby. I do popping, I do para, really lobby. As you can see, for I see any I miss the money, all over, be the money's going. Cause so she, you love me, but what Gucci, Versace, but then you say, ooh, about but you say, ooh, my dog, I'll pull your beef. Yeah, we do. Palazzo, Chiki, my dog, pull it easy. I'm sleeping, no one, no journey. Now, yeah, yeah, I'm I on Yami. My oh, But Oshamo, Yami. Put the bottom on Tami. Bad boy, I'm single. for we for chichi I go confirm the lane. That's the ghost. My radio station. You are listening to Fresh 105.9 FM, broadcasting around the world. This is your number one radio station. 100. Carry us they go. As you don't carry us they go for over one year. Since you enter Niger with your Gidigba engine. Mm, correct long seat as the rugged bike where you be. For more information, call our toll free number 0800 800 8080. Hero Hunter 100. Rugged and dependable. To truly enjoy new Five Alive mango at home with the fam, follow three easy steps. First, shake it. Next, drink it like you're drinking from the fountain of youth. And lastly, chew it and experience the mouth-watering flavor explosion of real mango. New 5 Alive Mango with Fruit Bits. It's a whole new vibe. Also available in orange with pulp or lemon with pulp. Shake it, drink it, chew it. Zumbo, Zumbo, why are you going looking like you want to beat somebody? See me see trouble, no. I beg, see in my order, see in the deliver, give me irresemble, and I don't pay online. Chai, now why I like to buy on Jumia? I feel return waiting I buy for free within seven days after it has been delivered to me. And you tell me before, oh, now Jumia I going to buy from now. But first, that's in apparel. Now me and you today, Zumbo, Zumbo. Enjoy the peace of mind that comes with free returns when you shop on Jumia. Terms and conditions apply. Jumia, your everyday delivered. Power oil, power oil. Anita, eh, How did you become a millionaire overnight? My dear, all I did was three simple steps. First, I opened an FCMB account. You can do that easily on the FCMB new mobile app. Secondly, I started depositing a minimum of 5,000 naira regularly. Then, thirdly, I visited wincity.fcmb.com to play and win. And that was how I won my first 1 million naira. Win and change your level instantly with the FCMB Millionaire Promo Season 8. If you already have an FCMB account, just increase your balance with a minimum of 5,000 naira and visit wincity.fcmb.com and play to win. More deposits gives you more chance to win. FCMB Millionaire Promo Season 8. Levels go change. Approved by the National Lottery Regulatory Commission, NLRC, and Federal Competition and Consumer Protection Council, FCCPC. I'm opening my own account on the FCMB new mobile app. Can you imagine? <laughs> FCMB, my bank and I. Fresh 105.9 FM. Professionalism nurtured by experience. Tiger. Tiger. nǹkan mo máa là ń bẹ̀ àwa ní iṣẹ́ abẹ́sí lọ́jọ́ ó wà ń bẹ̀ ah, ẹ fẹ́ gbọ́ fásẹ̀ máa gbọ́ fásẹ̀ ògo ọ̀rọ̀ tó máa fọ́g radio station. You are listening to Fresh 105.9 FM broadcasting around the world. This is your number one radio station. My people, I'm not dead now. I get this for you. Yesterday, Niger Theater was on fire. And did you guys catch it? Okay, let me give you the gist. Prime Video don't land in Nigeria. Yes. Or should I say Amazon Prime? Like some of us call it here in Nigeria, you know, nah. All the streaming video on demand service from Amazon where you can watch premium movies and shows, local and international. It is live in Nigeria and you can even pay in Naira, which is very, very affordable and stress free. If you haven't heard the gist, here is how it went down. Prime Video Niger shouted to all Nigerians announcing its arrival, and Niger Twitter has been buzzing since. I mean, it was very loud. Even Davido himself responded. Yes, you heard right. Obio gave Prime Video a very personal welcome and even told Nigerians to hashtag jackpot to Prime Video. Like, let's go there. Hey, he tweeted about the love he had for Prime Video since his movie gig in Coming to America. If you haven't seen Obio in that one yet, you can watch it now on Prime Video. Yes, I mean on Prime Video. It's live there in Nigeria with all the amazing movies. And the best part is now you can pay in Naira, which is very, very stress free this was how I got mine. I went to the website at www.primevideo.com, signed up, and I'm currently flexing my free trial. <laughs> hey, I tell you, my weekend is already dedicated to binge watching. In fact, one series I'm following back to back is The Terminal List, and I'm loving all the adrenaline pumping action. Plus, it even featured Chris Pratt in a central action role, and man, he delivers the series is so good, interesting. Like everything I've seen has been really good. Shout out to Prime Video and to all my friends. You all better be ready to binge watch with me. Sharply, I don't catapult. Go Prime Video. Fresh 105.9 FM. Professionalism nurtured by experience. Amba, oh yeah, Odo, Aquaba, Ikebeka, Sukibi, Tomagana, oh yeah, Seki, Seki, never, Abadola, Opalit, Tubasha, Sefa, oh yeah, give me pimp, pimp, pimp, pim, pop, pop, okay, kiki, pop, oh yeah, Seke, money, go, soko, back booty up for me, yellow, pop, pop, pop, pop. Ele pop, ele pop, se, ele pop, se, no de buga, no de buga, se, no de buga, eh, ele bote, ele bote, se, the bugase, no the bugase. Once I pick in my lesson, we pick in your towers. No name will like it, shall be. I'm sorry for this session. No, no, no, finally. Mr. Money, oh, club on the moon, dancing to my tunes. Easy too much, it's not too much. I wanna be a forest if wishes were horses. Easy too much, it's not too much. If I want money, me, I do what dance I got to say. If I want money, me, I'm all by my shoulder, I'm all by my foya, I'm all by me. Yeah, yeah wanna be a billionaire, billionaire. Yeah, yeah. I wanna be a billionaire, billionaire. a I I wanna be billionaire, billionaire. wanna be a billionaire. puxar o Virgin Emma, Bedroom náà dò. Tí bá fẹ́ gbọ́ngàn, mo máa gbé mi náà dò. Ló ṣe pẹ̀tẹ́rì o, ló ṣakúṣakú o. Àníṣá o, wọ́n lélelelelelele wọn bá. Wọ́n wá wá wá wá wá wọn mà rí o. Wọ́n lélelelelelele wọn bá. I'm very willing, I'm ready to be your dad. You take me places I've never been before. This love is crazy, sure you want testing me that. So I said, anything you want, I go do. Say your love, tell me to move on. Tell me what them haters gon' do. No idea, let me get password to the Wi-Fi. They just want to know our lifestyle. For your love, I know control. keep loving you every day. be high, but not today. You know it anyway. It's me and you against the world anyway. Even inside here, we go out here. Mm, Cause it's nice to see the rainbow. Anytime the rain goes, showed you to my demons ones and the old like you. So I swear, anything you want, I go do. Say hello to me tomorrow. Tell me what the matter's gonna do get password to the Wi-Fi. They just want to know our lifestyle. For your love, I know you control. nípò bọ́ọ̀kù lọ àlàyé mi sáré tẹ bọ́ọ̀tì lọ gbogbo gbọ́kọ́ lọ́ọ́ máa fi ń jọ́gọ̀ jọ̀jọ̀ ká lọ ṣe shopping jọ i no dey send i dey job my life hundred percent we dey gbádùn lọ àwọn tí o fẹ́ wa kọ́ máa struggle lọ lọ ìmọ̀ni lọ kọ́ sá dán bá ṣẹ na everybody want to tell my ṣẹ i just know but omo i know myself before dem use me i go use my sense my sense ọmọ bá tó pàṣẹ àníta níta níta níta kó dáńsẹ ọmọ dúdú òkú pa ìmí lọ́ọ́ máa fẹ́. i am to to tear my shirt. I just blow bottom, I know myself. Before them use me, I go use my sense, my sense. my am don't bash it. I need, I need, I need, I need, I go down set. I'm to do my book, I me love my fat. Then you got me I my jet, jet. Masala. I'm not a fool, I'm a meditator, I'm a Mas a pobreza está em uma carreira no terreno. It's really more than the way you they see I'm so If you did you bad they remember say you know the better Oh yeah yeah I they give up to the kilo kilo Back to back till I fire them asking me kilo kilo Kilo they gone gone kilo She say make her daughter she say make her go slow mo Say she they bad me say she they feel me cause I get the coolest flow Oh yeah I they give up to them kilo kilo Back to back till I fire them asking me kilo kilo kilo dey gangan kilo. She say make I rọra, she say make I go slow mo. Say she dey gbadi mi, say she dey fun mi, go sage dey cool slow. Àwọn onísọ̀kúsọ tẹ́lẹ̀tẹ̀ sọ kí sọ. Ṣebí na you know who go bless blow. Na you know who go get free show. Oh, I'm already used to the fakeness. So I focus on the greatness and I act like I don't see. I'm allergic to abonzio. I dey give her to the kilo kilo. Bẹ̀rẹ̀ mọ́lẹ̀ kíjó díjó. Fresh 105.9 FM. Professionalism nurtured by experience. Anita, eh? How did you become a millionaire overnight? My dear, all I did was three simple steps. First, I opened an FCMB account. You can do that easily on the FCMB new mobile app. Secondly, I started depositing a minimum of 5,000 naira regularly. Then, thirdly, I visited wincity.fcmb.com to play and win. And that was how I won my first 1 million naira. Win and change your level instantly with the FCMB Millionaire Promo Season 8. If you already have an FCMB account, just increase your balance with a minimum of 5,000 naira and visit wincity.fcmb.com and play to win. More deposits gives you more chance to win. FCMB Millionaire Promo Season 8. Levels go change. Approved by the National Lottery Regulatory Commission, NLRC, and Federal Competition and Consumer Protection Council FCCPC. I'm opening my own account on the FCMB new mobile app. Can you imagine? <laughs> FCMB, my bank, and I. They say water no get enemy. Water is everybody's friend. But for me, <laughs> my own water is not just my paddy. No. <laughs> It's my paddy of life. Yes, my water is so cool and it goes through a seven step filtration process, making sure it's safe to drink. Aquafina Premium Drinking Water. That's my paddy of life. Your paddy of life. Stay hydrated always with Aquafina Premium Drinking Water from the makers of Pepsi. Available in over 35 countries, it's water you can always rely on. Aquafina, your paddy of life. Aquafina, your paddy of life. To truly enjoy new Five Alive mango at home with the fam, follow three easy steps. First, shake it. Next, drink it like you're drinking from the fountain of youth. And lastly, chew it and experience the mouth-watering flavor explosion of real mango. New 5 Alive Mango with Fruit Bits. It's a whole new vibe. Also available in orange with pulp or lemon with pulp. Shake it, drink it, chew it. Fresh 105.9 FM. Professionalism nurtured by experience. Catch the action, the passion, the feels, the thrills, the news all day on Fresh Sports. something you know out there for me and I didn't want to lose it. I didn't want to miss that chance. So I had to give it my all, then the last jump in. Thankfully, we got it. I got it, Nigeria got it. God did it for all, us all. There you listen to the voice of Ace Brume speaking about uh, achievement right there in Birmingham. Uh, let me also confirm to you for Tobiloba Amuzo, Amuso, she won gold in Oregon Gold Mbamian, the 25 year old Nigeria track and field athlete, is also on the show for this beautiful Tuesday afternoon explaining our winning spree. Ladies and gentlemen, let's go to the city of Birmingham right there in the UK and listen to the 25 year old Nigeria's track and field athlete Loba Amusa explaining our, our winning spree right there in Oregon and, of course, in Birmingham job is to come out here, execute, and you know defend my title. And even though it was a, I won't say poorly executed, but it wasn't the best of my best. But I'm thankful to have gotten the win. Um, that really don't matter. You know, the huddle is a very um, humbling event, so you got to come in, um, and be ready to execute. I mean, no, the, the World Champions, <laughs> it was more more pressure on me and you know coming in here I was more relaxed and I know what I needed to do so you know getting the win here was just a relief the support I get from Nigerians is just amazing and you know I can't be more thankful for the for their consistent support so far all the scores all the news from all your favorite sports Fresh Sports on Fresh 105.9 FM. There you listen to the voice of Toby Loba Amuso. Uh, uh both Toby and Ace played a key role for Nigeria's 35 medals are right there in Pamir. President Muhammadu Buhari has called on the sports ministry to work with relevant stakeholders to build on the success of Nigerian athletes at the Commonwealth Games in a statement issued by his media advisor. I'm talking about Femi Adesina, the president's advisor the officials of the sport ministry to begin early and earnest preparations to surpass this spectacular achievement in future competition. According to report, the fourth set of Team Nigeria's athletes that won medals and their coaches at the Commonwealth Games have received their cash rewards from the sport ministry. Before we talk about the CAF Interclubs preliminary rounds that went out a couple of minutes ago. Let's celebrate this commercial break. When we come back, Fresh sport on Fresh FM 105.9 continues. Ninja, how far? Looking for premium entertainment? Jackpot to Prime Video and enjoy correct shows with the biggest stars. Whether you want action, comedy, romance, have you just messed up people? Or adventure. Together we can survive this. Yes, so whatever your mood, wherever you are, we've got you. Jackpot to a world of premium entertainment with your favorite stars. Prime Video. Start your free trial today lost in life when you're just so scared and you feel like just giving up. Oh, but Dino Milk is saying, We know that you can do it. Believe in yourself and then go for it. Go for Alright, welcome back. Fresh Bottom, Fresh FM 105.9. Away from Birmingham, let's come down to Africa destination is Cairo Rider in Egypt, the venue for the Carver Interclubs 2022 2023 preliminary rounds are draws. 108 teams were engaged in both the CAF Champions League and, of course, the CAF Confederation Cup preliminary rounds are draws that was concluded a couple of minutes ago. It was a long draw, I must tell you. The draw is over already, and, of course, the pairings have been made. Alright, let me confirm to you that APRFC of Rwanda will face the US Monastir of Tunisia in the preliminary round of the CAF Champions League. The winner of this tie will face Al Hali of Egypt in the next round. Let me confirm to you Flambeau the SFC of Burundi up against Al Ittihad of Libya. The winner will meet Elite Sport of Chad or Zamalek SC of Egypt for Nigeria's representative in the CAF Champions League preliminary round the champions of the MPFL Rivers United will face Watanga FC of Liberia. The winner of this tie will face Wydad Athletic Club of Morocco. Plateau United will take on Stade Manji of Gabon. And of course, the winner will face Esperance of Tunisia in the next round for the CAF Confederation Cup in the round. Let me confirm to you, Quara United, who was drafted in lately by the NFF, will face AS Drawners of Nigeria Republic and of course the winner will face RS Bakin in the second round. The Sky Blues Remo Stars of Ikene have been drawn against as far off Morocco. Should they progress, Remo Stars will face the winner between AAGBS. AAGBS is a club in Guinea. I'm talking about Anglo Gold Ashanti Golden Boys, the groovy of Guinea. They will face AAGBS or Nokshot CS of Mauritania in the next round of the CAF Confederation Cup. The date for this particular draw will be going down on the night on 11th of September. That is for the first leg, and of course, the second leg will be going down between 16th and, of course, 18th of September. The CAF Super League will be officially launched tomorrow in Arusha, in Tanzania, the venue of the 44th CAF Congress. We are hearing that more facts and, of course, modalities on how the tournament will be staged will definitely be revealed tomorrow, right there in Tanzania. There are reports that the CAF Champions League will have its name changed to African Champions Cup, and, of course, each member association that has its club in the CAF Super League will get 1 million US dollars as a cash reward for participating in the competition. It is believed that Ayimba International we represent Nigeria right there at the CAF Super League. The official launching of the Super League will be done tomorrow right there in Arusha in Tanzania. Let's keep our fingers crossed. Let's go on another short commercial break. When we come back, we celebrate transfers. Manchester United in the news. when you're just so scared and you feel like just giving up. Oh, but that can do it. Believe in yourself and then go for it. Go for it. Nourish mental. That is your dino milk. Oh, yes, dino milk. Dino milk. Drink up your dino milk. Dino milk. All right, welcome back, Freshport. Final up on this beautiful show. Fresh FM 105.9 with your Radio G. My name is Bola Hon Olalere. Let's celebrate transfers. Manchester United have ended their interest in Bologna forward and of course the former Stoke City and West Ham striker. I'm talking about Marco Arnautovic. Manchester United will no longer be pursuing a deal for Arnautovic because Bologna are asking for a huge amount of money for the 33 year old striker not because of that only. Let me confirm to you the fan base of Manchester United have seriously frowned at this particular transfer of Marco Anatovic. The player wants the move, but internally, Manchester United have agreed not to pursue Marco Anatovic. 7.6 million pounds bid was rejected last week. United were expected to go back with an improved offer, but of course, uh, they've decided not to move for Anatovic again, and of course, to move for other targets. Let me confirm to you, Advent Rabiot to Manchester United could be completed in the next few hours. An agreement has been reached with Juventus, 17 million euros, that's around 15 million pounds, all between 14.7 million pounds. Rabiot and Eric Ten Hag have held positive talks already, but of course, discussions over his salary is very much ongoing. But of course, it is expected to be a formality in the next few hours. Adrian Rabiot will be a red devil. Timo Werner has returned to where it all started before he joined Chelsea. Timo Werner has successfully signed his contract as a new player of RB Leipzig announcement is expected in the next hours. Timo Werner has left Chelsea permanently for his former side RB Leipzig with the Spanish La Liga just four days away. Let me confirm to you FC Barcelona are still yet to register any of their new players. Robert Lewandowski, Andres Christensen, Jules Conde, Casey alongside Rafia, all of these guys have still not been registered. Thiago Alcantara of Liverpool has been ruled out for a number of weeks with an hamstring injury he suffered in the Saturday opener in the Premier League against Fulham right there at the Craven Cottage. Serena Williams has dropped a huge hint. She will announce her retirement from tennis very soon. Tonight, UEFA Champions League qualification matches will be going down. Victoria Pizen will take on FC Sharif, while of course FC Midland up against Benfica, PSV Eindhoven up against Monaco, Storm Graz up against Dynamo Kiev, and of course, Glasgow Rangers up against Union Saint Galois of Belgium. Time to leave the studio. 15 minutes, almost gone like 15 seconds. On the off of my studio managers, engineer Femi Alabi. Big thanks to my producer Kenny Ogumiloro. Till I come your way again, enjoy the rest of your day. Stay out of trouble. My name has never changed. My name is Bola Hon Olalere. Thank you so much. Like, come your way again, PBUY. Peace be unto you. You're on Nigeria's most listened to radio station. You are listening to Fresh 105.9 FM, broadcasting around the world. This is your number one radio station. ó kì í síbẹ̀ ó dùn síbẹ̀ ó lè ńlẹ̀. gbọ́ fresh fm àwọn kọ́ one oh five point nine fm àwọn kọ́ mo ló ta sọ́sẹ̀ máa yí wúrọ̀ àwọn kọ́ ìròyìn àsìkò lóríṣiríṣi àwọn kọ́ ẹ̀ta tó mẹ́ náà gbẹ̀yìn níbẹ̀ ẹ̀ fi sẹ́ àwọn kọ́ one oh five point nine fm ọ̀dà àwọn kọ́ ẹ̀pọ̀ ní kẹ́fílẹ̀ sí ibẹ̀ làwọn gbọ́. fresh fm one oh five point nine òkè téńté tábìlì ló wà ẹ máa gbádùn wa ǹṣó. ojúmọ́ òní mú ṣe bàtà gbogbo. wàsórí wàsọ́rùn ti tọwọ́ wa o. done. àdìsá ojú ọkàn àṣà kan èdè kan. bàbá bolu ojúmọ́ kan mọtifítàmì kan. present by your almighty is never by ability ẹ̀fọ́ lọ́run láti sọmọ wa. kọjá agbára mọ́ àdámọ̀ jáde ó bá ṣe é. ó ńlẹ̀ gbọ́ fresh fm làwọn gbọ́ one oh five point nine fm làwọn gbọ́ mo ló ta sọ́sẹ̀ máa yí wúrọ̀ làwọn gbọ́ ìròyìn àsìkò lóríṣiríṣi làwọn gbọ́ ẹ̀ka tó mẹ́ẹ̀ náà gbẹ̀yìn níbẹ̀ ẹ̀fí sẹ́ làwọn gbọ́ one oh five point nine fm ọ̀rọ̀dá làwọn gbọ́ ẹ̀pọ̀ ní ká ìfilẹ̀ sí ibẹ̀ fresh fm one oh five point nine òkè téńté tábìlì ló wà ẹ máa gbádùn wa ń ṣó. Let's talk about it. Let's talk about it with, with Yinka, Aifale, and EOB. All right, we need to slow down a bit. ẹ mà ní bínú ni. ọgbà tá aago márùn-ún ti lù ní fóònù tèmi ti bẹ̀rẹ̀ sí ní dún mo làwọn pípò yìí wà. àwọn ọ̀rọ̀ kan wà tó jẹ́ pé téèyàn bá gbọ́ kúlẹ̀kúlẹ̀ kó tó bọ́ sórí afẹ́fẹ́ yóò padà wàá jẹ̀bi pàápàá jùlọ tó bá jẹ́ ọ̀rọ̀ tí ó ti ta sí gbogbo ògbóró tí gbogbo ògbóró ti gbọ́ ń pa ẹ̀. ọlọ́fin tó tó tó ti dé jámọ́ lọ jámọ́ lọ oníkóṣì túmọ̀ ebi yóò padà bọ̀ wá sọ̀rọ̀ lórí afẹ́fẹ́ náà ni torí ọ̀rọ̀ ẹ ti fẹ́ sú mi jámọ́ lọ jámọ́ lọ èyí tó sọ yẹn náà ti tó bọ̀dọ̀ ọlọ́fin tó tó tó bá yọ mọ̀ bú èmi pé wọ́n fi ọ̀rọ̀ sí èmi wọ́n fa wáyà tèmi já o. wọlé bó ti wọlé ọ̀dọ̀ ọlọ́fin tó tó gbogbo ẹ̀ lọ fẹ́ mọ̀ ah. èló ni wọ́n gbé lọ kìnìún kan kìnìún kan ẹ ẹ má bínú jàre ọmọ tí òun àti ìyá rẹ̀ jọ jẹ ẹran wọ́n ti wà ń bí mi wàá mọ tó kàn ọ́ pẹ̀lú ẹ̀. èmi kọ́ ni màá kúkú interview ẹ̀wọ́ náà. èmi Olúṣẹ́gun ni ó interview. ẹni kọ́kọ́ tọrọ ìdáríjì lọ́wọ́ àwọn olólùfẹ́ wa pé. Eh, ó ṣe díẹ̀ kí n tó wọlé eh, àwọn àlejò yín náà ni mò ń attend sí àwọn àlejò àwọn àlejò yín eh, ni mò ń attend sí. no àwọn listeners wa. mo náà ni mo ń sọ àtàpàkò mọ ibi tí ń júwe mi ọ̀sán àwọn wa bó ṣe fẹ́ tì mí sígbó èmi fẹ́ mọ gbéra mi padà sójú ọ̀nà èwo ni àlejò yín tó ń nà àtàpàkò sí mi. Ah, ah. ṣìgó eléyìí. mo bọ́ ọ láyé ni ó ti kó mi èmi gan ti gbọ́n ó wá sọ́wọ́ báyìí àwọn àlejò yín àwọn tó ń wò wá lórí kìnìún nìkan náà nírè mọ̀ pé ẹ máa wọlé o ẹ máa wọlé ẹ máa wọlé ẹ máa wọlé hmm. ẹ pẹ̀lẹ́ ìgbà tá ẹ ń bọ̀ nbí ẹ ẹ níbi fílìn ẹni kankan tẹ̀lé yín kò sẹ́ni tó tẹ̀lé yín ẹ sọ fẹ́ nìkan pé ẹ ń bọ̀ nbí ọlọ́run ṣeun. so ìgbà tá ẹ wọlé tá ẹ ṣílẹ̀kùn ẹnìkan kò falẹ̀kùn mọ́ yín lọ́wọ́ ọlọ́run ṣeun alihamudulilayi alihamudulila yinkusẹ iṣẹ dé ọmọ aláṣẹjẹ owó dé ọmọ aláṣẹlà aago márùn yìí kọjá ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún. ah lẹ́nu òsín. kíákíá o, gbọ́ fẹ́ gbọ́ fàtì o, ti gbọ́ fàtì ara ah, ẹ ti wálẹ̀ o, wá bá ara ẹ ní rẹ́mù mi. Ah, ìwọ ìwọ ni ó gbaṣẹ́ báyìí mo eh, ó tiẹ̀ fẹ́ travel mo fẹ́ travel mo fẹ́ kọ́ ọmọ bó ṣe máa ma ṣe program. <laughs> bí olúwa ti ń bẹ tí èmi ẹ wà mo ń lọ Jerusalem <laughs> <laughs> ah, n tó ah, ń bà mí lẹ́rù ni pé ah, wọ́n tún yin bọ́ǹbù láti Gaza láti bí ìjẹta. ẹ lè rọ́nà lọ mọ́nù. àárọ̀ náà lọ á lọ ó sì ká mọ́ lọ ó sì ká mọ́ lọ tọ́kì kí á mọ́ lọ tọ́kì. tọ́kì kọ chicken. tọ́kì kọ chicken. ah mo gbàgbé ń sọ fún ọ tòlótòló tán kó fún wa fún kínní. ewo. ó ti wà ń labour room. sọfẹ ọfẹ bímọ ni. ibi tó wàá lọ yí ẹyin sí àwọn ẹdìyẹ àwọn tòlótòló ìgbọ̀n o tòlótòló december tí o rántí tó wà nísàlẹ̀ ó wàá lọ yí ẹyin sínú transformer. kò sẹ́ni kankan tí ó débẹ̀ láyé. wọ́n á bí àwọn peter pé mélòó ló yé. mélòó. ni tòlótòló yé wọn láwọn ò lè débẹ̀. kò sí bàbá ẹ mọ kà látọ̀kan ni. n bò la àmọ̀ tí ọkọ̀ ọmọ jáde báyìí. Ah, ọ̀dà wọ́n wà ní labour báyìí. torí mo mọ̀ pé ká ní pé àwọn èèyàn lè débẹ̀ wọ́n lè kẹ́yìn wọ́n ah. ti jẹyìn àwọn ọmọ ẹ̀yìn tòlótòló ní tòlótòló. <laughs> tipẹ́ tipẹ́ wọ́n wá lọ yíyé e sínú transformer. inú transformer ló yíyé e sí ibi tó ó wò pé gbogbo ló pamọ́ dùn ní gbogbo. kọ́lọ́n sì ṣàánú èèyàn tá bá ń táìmù tán múná lọ lè èèyàn fẹ́ lọ wo ibi tó yí ẹyin sí. kí ló wá bí yóò ṣe wá àfẹ́ẹ̀tì òun àti ẹyin ẹ̀ ni ò yé mi báyìí ah, torí iná ń dé mọ́ lára àfàìmọ̀ kọ́ mọ̀ jẹ́ pé òròra iná ti ń déhùn mm. ni ó jẹ́ kó tètè pa ọmọ ní kọ́mọ kíá. kọ́ má sa àpà ní kò gbókò kọ́ má pa primature fún mi o. Ah, kò sí incubator o. kọ́ má pa primature fún mi o. yọ kàn kó wọn jáde náà ni ọkàn rí pé kí la wà báyìí. August September October ah, oṣù mélòó ni mo ń lò. oṣù mẹ́fà ni ó ti tó jẹ ṣe ṣe lọmọ rẹ o tó tó jẹ. lọmọ rẹ o tó tó jẹ ah eléyìí tó ti tó ti sálábíyàmọ yìí mi àhà gbọ́dọ̀ pa kọmọ iye lọ ni abiyamọ gidi ni kọmọ iye lọ abiyamọ gidi abiyamọ tó mẹ́fà ni wọn mẹ́fà ni wọn òun ló wá yabi ló wá sabiyamọ nù wọn ẹni <laughs> téèyàn adìyẹ téèyàn kẹ sára sí yàtọ̀ fún sára téèyàn mọ rírì ẹ ni. èmi ti mọ mo ti mọ. ibi ọwọ́ lọ yí ẹyin sí ń lọ́dún mi. Oh. mọ̀ ṣùgbọ́n síbẹ̀ náà mo tún fi ṣe ẹ̀rí mo fi dúpẹ́ lọ́wọ́ ọlọ́run torí àwọn èèyàn yìí bá ti kẹ́yìn yẹn jẹ. Ah! Ah. wọ́n wá lọ ẹ wá lọ nàgà wò. wọ́n àti ẹ̀rí wọ́n rí rí rárá wọ́n ṣàmọ̀ pé kọjá sẹ́yìn transformer. kò sẹ́ni kankan tó lè sọ pé òun fẹ́ lọ débẹ̀. rárá ah! tòlótòló yẹn gbọ́n o ìṣèyẹn ní sẹ́ranko. ìyìn mẹ́ni tọkọ adìyẹ dúdú ti abẹ́ẹ́gi bíi tó ti ń yé ó pa mẹ́fà ẹyọ kan mo rí lẹ́yìn ẹ̀ láàárọ̀ yìí. ẹ ah. ah. ah. eh? ó yé mẹ́fà ó fà kọ́ ẹ bẹ̀rù ọlọ́run ẹ kẹ́yìn adìyẹ yìí jẹ ni o dunu adìyẹ tó bá wà ń bí gan pàpà tó bímọ tó bá yé ọmọ tó yé ẹyin tó pamọ́ ó yẹ kẹyẹ mọ fún ní kudos ní sẹkọ bẹ̀rù express. jẹ́ ń sọ̀tàn adìyẹ fún ẹ torí abẹ́gi tó wà wájú yìí ọ jẹ̀ wá bẹ́ẹ̀ ni. ọkàn wà fúnra rẹ méjì ni wọ́n àkùkọ ẹ̀ ń kọ́ mi ìrímọ́ o ó bódò lọ. àkùkọ yẹn kọ́ ó ti bá bo lọ. irọ́ o àkùkọ yẹn wá fúngbà kìlọ̀ kọ yẹn fúngbà christmas ìgbà christmas ló ń wá. méjì ni wọn àwọn bọ̀dá alálọ́mí ni wọn máa ń fún lóyún <laughs> wọn jẹ kọkù wọn jà lápá kù wọn jà kara kù. àbí kù. tó bá ti sunun ọmọ tán ó ti lọ́nà. ṣé ṣé ìyá àkùkọ tó bá ti sunun ọmọ tán. tó bá ti sunun ọmọ tán. ìmọ̀ ń lọ ni ọmọ wa gbà wéèrè. ọmọ báyìí tó wọ́n yóò tún padà. ẹ tó bá tún. ọmọ báyìí tó wọ́n yóò tún padà. tó bá tọmọ bá wọn. yóò tún padà. òun máa ń wà àárín àdúgbò lọ́ntì ẹ̀. Ah, òun ní sábìsì gbogbo àwọn adìyẹ àdúgbò yìí onílé ẹkú ilé èrò ọ̀nà ẹ̀ lẹ́láyìn ká lèmi jẹ́ mo bóde kí n má bàa ṣílẹ̀ tẹ̀ má má bínú ajá òṣùpá ni mí ni mo fi ń bóde fún ọlọ́run ọba hmm. ìbà olúwa ìbà ẹ̀yìn èèyàn tó ń tẹ ọ̀sẹ́ rẹ̀ rìndínlógún tàbí dálẹ̀ oòdùà ibi omi ti ń ṣe hmm. wẹ́rẹ́ paná ni omi ti ń jó mọ́ lọ́wọ́ jẹ́jẹ́ pátá ọwọ́ ìbà tí dé àtẹlẹ dẹ́sẹ̀ ìbà rí ilé òní kó jọ máa wà lẹ́wọ́ àtàtà. sórí dé eh, sórí dé lèlè ah. eh, yínká ayéfẹ́lẹ́ mọ̀ ń jẹ́ ìlú jùmọ̀ kàdí gbogbo ayé ń pè lẹ́nìkan oṣù láyínká paralé bí ẹni paragun dé láì tóbi ẹni lọ́wọ́ láyé ọkùnrin mẹ́ta. ọwọ́ rẹ mo fi ẹ̀mí mi lé. ọlọ́run ògo ní forúkọ rẹ ojoojúmọ́ yìí láàmú yìí ọ ọyà kó bẹ̀rẹ̀ fún ojoojúmọ́ láàmú kó bẹ̀rẹ̀ fún ọ hmm. torí pé ibi àwọn kan ti jẹ tí wọ́n yó hmm. tí wọ́n láwọn fẹ́ ṣẹṣaṣáìsì kí hmm. ọ̀rá ara wọn lè bá a fà ìbẹ̀lẹ̀ lómìnà ti ń fẹsẹ̀ rìn kìlómítà mẹ́ẹ̀ẹ́dógún torí àtijọ́ àtimú òbọ́lọ́hún ṣe ṣèrọ́lé ayé Hmm. ọmọ tí ẹlòmíín rá ní kó tí ń hmm. ran níṣẹ́ dé tòrútòrú òun hmm. náà lẹlòmíín torí ẹ̀ fara gbàròwé bolódùmarè pé kóun tiẹ̀ lóyún kí wọ́n tiẹ̀ rí kóun tiẹ̀ lóyún kó bá tiẹ̀ lè jẹ́ póyún lè wálẹ̀ ọlọ́run bó ṣe ń ṣiṣẹ́ rẹ̀ kò yé èèyàn o ẹni tó gbọ́n bí owó òrówó láyé ń ká tọgbọ́n gidi tọpọlọ sì wà lórí ẹ̀ gbogbo business plan lọ́wọ́ àlọ́pọlọ bọ̀dá àmọ́ ní tí ó fi execute ẹ̀ dà wàá máa wù ẹni tó jẹ́ pé bí ìgbàmọ̀ ní miss road ni owó kan ìyàlọ́dọ̀ rẹ̀ lọ jókòó síbẹ̀ ó sì sọ́dọ̀ rẹ̀ rẹ̀ tàbá tún wá bí ọ léèrè pọlọ́hún bó o lo ṣe ń pín kínní àlóhùn mọ́yàsá olóhùn ọba tó ń ṣòwò òwú bẹ́ẹ̀ bá wa nọwọ́ pé kẹ́ni kejì mọ́ kọjá ah, ah. ibi ọ̀nàwọ́ déhùn náà làǹfààní rẹ̀ dé mọ́ torí gbogbo n tó kù ọlá olódùmarè ni n tó fi ń ṣọlá rẹ̀ gan náà la tó fi ń kó bẹ́rẹ́ fún ọ torí pé lára ọlá rẹ̀ ń làwọn tó kù lára ọlá rẹ̀ làwa tá a kù sáyé àwọn kan kù àwa kan kù lára àwa tá a kù àwọn kan wà tí wọ́n ń tọrọ ikú fún hmm. lọ́wọ́lọ́wọ́ àwọn kan ti kú àwa kan kù lára àwa tá a kọ àwọn kan wà wọ́n ń tọrọ ikú fúnra wọn wọ́n ní ìrora táwọn rí i ti pọ̀ jù mm. báwọn bá tiẹ̀ sùn táwọn ò jí mọ́ ó pé àwọn ju káwọn mọ́ ọ dájọ́ lọ ah, ah. nígbà míì tí fáìlì èèyàn bá ti close láyé tó bá sì tún lajú sókè èpè kó tún mọ dúpẹ́ lọ́wọ́ mm. olódùmarè ni mm. àìríjà ìrímu ní mẹkẹlómi mọ fi wèrè pọ lọrun lẹ́jọ́ bẹ́ẹ̀ kẹdẹ rí bàbá mi dùmarè mọ tó ń ṣe ó mọ pogun tí ń bẹ níwájú ẹ kọjá gbogbo ọpọlọ rẹ tó ń bá lóun yọ̀ǹda ọlá fún gbógun yìí bá dé mm. gbogbo ọlá tó wà lọ́wọ́ rẹ ogun ni ó fi jà tán ó wá fẹ́ clear ogun kó tó di pé yóò gbé ọlá sọ́dọ̀ rẹ ọlọ́run ògo ni fọkọ rẹ wọlá ikú tó lé kú àìsá tó lé àìtí ni ó àìdíbàjẹ́ gbogbo agbára ayé àtagbọ̀rọ̀ ní bẹ ní ìkẹ́ rẹ wọ́n ń ṣohun tó wọ̀ fẹ́ni tó wọ̀ láàkó tó wọ̀ kò sẹ́ni tó lè bí ọ́ léèrè nígbà míì mm. ayé aláwọn láṣìírí mm. olódùmarè kò sáṣìírí níwájú rẹ̀ mm. ìwọ gangan láṣìírí kápẹ́ òun ṣàṣìírí ni ayé ìbá ti rí di rẹ̀ ah. wọ́n tó pàjùbára rẹ̀ ayé wá ọ wá ọ̀hún òun ti rí ọ ojoojúmọ́ ayé ni wọ́n ń ṣe rìsáàcì lórí ẹ síbẹ̀ náà tó fi ń jọ́ lọ́hùn kò lè yé èèyàn ó tóbi títí ayé ọ̀gbọ́ ọ̀run ọ̀gbọ́ fọ̀run ṣe ló wá fayé ṣàpótì ti sẹ̀rẹ̀ kábíyọ̀sì tó ń gbé láàrin àwọn kérúbù ọba tó kọ̀ rẹ̀ pọ̀ lọ rẹpẹtẹ fúnra ẹ ló lóyún ara rẹ tó gbẹ̀bí ara rẹ ó sorúkọ lórúkọ tó pọ̀ lára orúkọ tó pọ̀ náà ni àràmọ́ wa àròhìmù wa amọ̀líkì wa àkùdùs wa àsàlámù wa àmùmín àmùyàmín àrùjàbá ìwọ náà ni àrùkọ́há ìwọ ni wọ́n ń pè ní àrùgàfá ọba tí ń forí dẹ̀dá ìwọ ni àrùn náà ọlọ́run ìmọ́lẹ̀ hmm. zọ́ọ̀lù jàlá àlìwà líkìrà oh ó kọ̀ rẹ̀ tóbi títí ó sọ fún Mósè ránṣẹ́ rẹ̀ hmm olólọ́run abrahamu ọlọ́run isaki ọlọ́run jacobu ni wọ́n mm. mọ̀ ọ́ sí àmọ́ ọkọ rẹ tó ń jẹ́ jehova ni wọ́n mọ̀ láyìíká mo ṣèwádìí pé kí ló ń jẹ́ jehova mo wá rí i pé ọba tó tó tán ni ó tó jàrá rẹ̀ gbè mm. ẹkùn tagiri gbé rẹ̀ níjà wọ́n ń pè lẹ́lẹ́bùrú kẹ́ tó bá gbójú lé wọlé bàbá ta ló fẹ́ mú sí i àìdí ẹ̀ nìjayà tó bá dé tán ìkàyà ni ọba ṣoore kàyàn láyà ọba tí ò farati kankan tí gbogbo ayé farati mm. ọba tí ń wojú ẹ̀ nìkankan tí gbogbo ayé ń wojú ẹ̀ àti ẹ̀wà rójú ẹ̀ náà ni mm-hmm. tó fi ń jọ́lọ́run kò yé èèyàn bójoojúmọ́ lèèyàn ń ń béèrè lọ́wọ́ olódùmarè pé bó olódùmarè ó ṣe ṣìnàjò ayé òun láyínká bẹ́yẹn ga fíofío kábíyèsí tún ga ju fíofío lọ ah, ah. bẹ́yẹn bá ríran títí olódùmarè ríran tayọ ojú bẹ́yẹn sì ga jù bẹ́ẹ̀ lọ kò lè rí fújọ rẹ ah, ó fi gbogbo rẹ̀ pamọ́ ni yóò ní ẹ mọ́ wà á sì wà ọlọ́run ni ó kì í ṣe èèyàn o bó ṣe ń gbàdúrà gan kò yé èèyàn má kìsìkìm rẹ ò lè yé gbogbo wòlé ayé abájọ hmm. hmm. tó kun fi rí ọ tó sátijọ́dá ni rí ọ tó padà sẹ́yìn tó kìnlá láfi ń fò bí àgbò kékékèké bí ọ̀dà àgùntàn abájọ hmm. tilẹ̀ ń wárí kárìrì níwájú ọlọ́run olódùmarè wọ́n ló ń mm. ṣàwárí ọmọ tálákà nínú mm. kòsíkòsí mm. inú ẹrọ̀fọ̀ ló ti mú ọmọ kòlàkò ṣàgbéjáde inú ìdọ̀tí ló ti mẹ́lò mí inú rà ló ti mú láyínká láyínká kábíyèsí olódùmarè oh. olórí àkìtàn ló ti mú ọmọ kòlàkò ṣàgbé wàá jókòó pẹ̀lú ọmọ aládé ó wá pẹ́ni tí ó bí ọ léèrè tó bá lóde òde tó bá lóde òde ọ̀bánirin kíá ó tán ni ó ọ̀bánilórí ìbànújẹ́ fayọ̀ dípò ọba tí ń bá àyàn lórí ẹkún yóò fi tẹ̀símọ́nì jùlọ rẹ̀ fún akàntì òkè ọ kábíyèsí bàb ọba mi ìdùmarè tí ọgbà gbẹ̀rẹ̀ ṣerúbà wọn ni ọ ah, ẹrù ní gbogbo ilẹ̀ kílẹ̀ àwọn kan pè ọ ní ẹrù jẹjẹ létí òkun pọ̀ mú ní gbogbo ilẹ̀ ló ti lẹ́rù odò bá ń gúnyán ìdágìrì abalẹ̀ gbólódùmarè bá ń sọ̀rọ̀ ayé òsì mọ́ wárìrì níwájú ẹ̀ ohun rẹ̀ mú kí agun àgbọ̀nrín ó bí ohun rẹ̀ fagi kẹ́dárìyá ohun rẹ̀ dàbí ìró omi púpọ̀ oh ọlọ́run ni o kì í ṣe èèyàn ọlọ́run ògo ni forúkọ rẹ̀ o. about it. Let's talk about it with, with Yinka, Aifale, and EOB. Good morning, doctor. Welcome, Mamana. You bring your sister today. no doctor na my neighbor be oh. I don't dey beg her to join us register for antenatal for hospital but she no gree madam why now you know say you supposed come register for antenatal when you dey pregnant doctor i know one catch coronavirus no be hospital the thing they dey pass if you cover your nose and mouth with face mask do everything they say make you do corona no fit catch you for hospital abeg me tell am o but look me now i no sick no be sick people dey come hospital madam no be every problem dey show for face when women get belle you hear these women outside no be play dey come play o dem dey learn many things to help dem during pregnancy and doctors dey check dem to make sure say mother and baby dey fine thank you doctor i no know say na so e be make i register for an ten atal quick quick register for an ten atal care once you know you are pregnant hospitals are still safe This message was brought to you by the State Ministry of Health with support from APIN Public Health Initiatives and U.S. Centers for Disease Control and Prevention. gbogbo òbí ọjọ́ ọ̀la tó dára nìkan lógún rere tá a lè fáwọn ọmọ láti wá fún àwọn ọmọ tìyín ní ìpín rere tiwọn Olive Branch College Ìbàdàn ó ní kẹ́ ẹ máa mú wọn bọ̀ for day and boarding co-educational school join the League of High Flyer to enrol your children ìdánwò àṣewọlé ti bẹ̀rẹ̀ fún ètò ẹ̀kọ́ sáà twenty twenty two twenty twenty three àwọn déètì ìdánwò àṣewọlé Saturday thirty April Saturday twenty eight May Saturday twenty five June Saturday six August àti Saturday twentieth august twenty twenty two láago mẹ́sàn-án òwúrọ̀ nínú ọgbà iléèwé olive branch college ìbàdàn tó wà ní plot eleven b akíngbàdé street opposite bọ́láìgì international market gbági old ife road ìbàdàn fọ́ọ̀mù ìgbaniwọlé sì ti wà lọ́fíìsì ìgbìmọ̀ aláṣẹ olive branch college ìbàdàn fẹ́kùrẹ́rì àlàyé zero eight zero five six four seven six five five two tàbí zero eight zero five five three zero one four three seven fún ètò ẹ̀kọ́ nursery àti primary living spring international. international school ó wà lẹ́yìn olive branch college olive branch college. Let's talk about it. Let's talk about it with, with Yinka, Aifale, and EOB. lẹ́lòmíì ló ṣe nǹkan tó ṣe máa ní dìdìrín ni. ah sani danger i hear say they leave the country. no na o. nigeria let us come together. máa ah, lọ àánú ẹ ṣe mí. ẹ ah. ẹ gbé nǹkan tí mo mọ̀ ọ́ jẹ dí. Ah. mo ń jẹ ẹlẹ́wà mo ti ń jẹ ẹlẹ́wà sí látàyè twenty twenty two. Um, ẹ̀yin èèyàn wa tẹ̀ ń gbọ́ wa nílé um, a sọ̀rọ̀ kan níjẹ̀jọ́ nípa arábìnrin kan tí oríṣiríṣi nǹkan ń ṣẹlẹ̀ sí. Si tẹ́ ẹ̀ bá gbàgbé tí wọ́n ní àwọn lálàpá àwọn àti mọ̀mọ́ àwọn ṣe mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ló jẹ́ pé ehm, kò sí ọ̀rọ̀ tẹ́ ẹ lè sọ wọn ò lè gbàgbọ́. ẹ ó tiẹ̀ wá sórí ètò láéláé ó wá sórí ètò àwọn bọ̀dá lálọ́mí hmm. mo èmi tiẹ̀ ní pé bóyá ó máa ní sùúrù di ok. abẹ́òkúta ni wọn ní ojú wọn ah. ok a lójú ah, wọn a lójú wọn a ṣe ojú ah, wọn. Hmm. <clears throat> bá a ṣe sọ fún yín níjẹ̀jọ ẹnu nìkan láti gbọ́pọ̀n a kàn fẹ́ kó kó ẹ jẹ́ ká kọ́kọ́ béèrè pé bóun ni ẹlẹ́hà bóun ṣàlàáfíà lẹ́wà ṣé a ti ń rí solution. solution ti ń wà ẹ máa tọ́ ọmọdún mélòó báyìí má bínú o. thirty two years. thirty two nìyí èmi tí èyí tó bá tún fi méjì kún mo pè yín thirty four hmm. atọ́dún mélòó báyìí tẹ̀ ti wà nù ohun ìjàgùdù yìí mo wà bíi fifteen years gbà yẹn. ṣé fifteen years lẹ ti lọ ilé ọkọ ni. bẹ́ẹ̀ ni sà. fifteen years lẹ ti marry. bẹ́ẹ̀ wọ́n tètè fi yín lọ́kọ àbí. ara tó ṣẹlẹ̀ ni pé mo wà ní school mo máa ń gbé fẹ́ẹ̀sì ní school gbà yẹn so ìgbà tó yá mo rí pé mi ò mọ nǹkan kan mọ́ ah. mi mọ nǹkan kan mi lè kọ nǹkan kan lè ka nǹkan kan mọ́ so hmm. àwọn àǹtí wa pé mọ́mì wọn wá sọ fún wọn pé kí ló ń ṣẹlẹ̀ wọ́n sàní bí eré pọ̀ kò sí bí eré ò ṣe pọ̀ tó kí wọ́n ṣẹ̀ wá máa gbé last gan-an ó tún mọ̀wé jù mí lọ ìgbà tó padà náà ní kí n má wá sí skul mọ́. wọ́n sọ bẹ́ẹ̀. bẹ́ẹ̀ ni wọ́n ní kí n má wá sí skul mọ́. ẹgbẹ́ máìkì ni. pé àsìkò náà gbé nǹkan gbé mọ́ sí rí o. ẹ má ṣí i má wọ̀rí. ẹ nǹkan tí ó tiẹ̀ wá wà ń bẹ̀ ni wípé ẹ mo sọ́ọ̀rì o ìgbà tí mo rí ẹlẹ́hà mo ní ṣé ọkọ yín ló ha yín kí lẹ sọ ẹni ẹni rárá mo ní kí ló dé tẹ wá. tẹ ló fi lo ẹ̀há. tẹ fi ẹ̀há yìí gan ju tẹ́lẹ̀ hà lọ ẹ fẹ́ káwọn èèyàn dá yín mọ̀ ni àṣìborí yìí ó ju tẹ́lẹ̀ hà lọ. àbí kí ni ìdí ẹ̀ ó tó àyè kan mo ní tẹ́ ẹ bá ń ṣe ẹlẹ́hà tí wọ́n ha mo ní ẹ sì ju yín hàn mí o àbí mi ò sọ bẹ́ẹ̀ ẹ ṣe àbẹ́ ẹ ṣe. kì í ṣe ẹ hara yín fúnra yín ni ṣé nítorí problem mi ló jẹ́ kẹ́ ẹ hara yín wọ́n ní àwọn ò fẹ́ kó bá ọkùnrin mi. àwọn ọkùnrin disturb mi gbàgbà ẹni mo ní ọkọ ẹlẹ́ẹ̀kejì kò sì sẹ́ni máa rọ́mọbìnrin lóòótọ́ pẹ̀lú ọjọ́ orí ẹ̀ yìí. ẹ wá wò kíkẹ́ kókó hara yín àbí kó má di pé ẹ máa fi tiyín kó ba ọkùnrin. torí ọkùnrin míì tí ó bá bá yín ṣe nísìnyí ó ṣeé ṣe kó má bá mọ́ o kì í ṣe bí báwọn. bí báwo wà ní. kódà yóò kọ́lé gan yóò ní. yóò lásìkí yóò lásìkí ọmọ nìkan náà ni ó lè mọ. ibi problem mi ò ju bí. ibi ọmọ ibi ọmọ lọ ẹ̀ẹ́dà hmm. kí ló wà láàrin ẹ̀yin àti ìyá yín. nítorí ẹni pé mo nífẹ̀ẹ́ wọn gan-an so mo máa ń sábà máa ń lọ ọ̀dọ̀ wọn so ẹni tí mo kọ́kọ́ fẹ́ kì í ṣe Yorùbá so mo máa ń wá láti ibẹ̀ tí mo wá ń kí wọn bá tí mo wá bímọ alákọ̀ọ́kọ́ nǹkan kan ò ṣẹlẹ̀ bọ́ ọmọ ẹlẹ́ẹ̀kejì ni mo ṣàkíyèsí pé èmi àti wọn màmá lálàá pé àjọ ń jẹran papọ̀ nínú abọ́ kan náà. ẹ mọrúfẹ ẹran yẹn bóyá ògúnfe ni bóyá bọ̀kọ̀tọ̀ dídín ẹran dídín ṣe dídín ni mm. bọ̀kọ̀tọ̀ tán dín. ẹ máa ń jẹun lójú àlà. ẹ wà ẹ máa pín jẹ. àjọ <laughs> máa ń jẹun lójú àlà ńgbà yẹn so bọ̀ mi ò kà kún ẹ pé mo sì kéré tí mo fi má rí ńgbà yẹn so ńgbà mo wá bímọ ẹlẹ́ẹ̀kejì ni mo sáà sùnjọ́ yẹn mo sáà lálàá pé wọ́n já ọmọ yẹn gbà lọ́wọ́ mi àwọn mẹ́ta rẹ̀ ni tí mo rí so ńgbà tó sì dìdájú tí kí n lọ jí ọmọ yẹn mo rí pé ọmọ yẹn ti ti ó ti dákẹ́ ó ti dákẹ́ ní àárọ̀ ọjọ́ kejì. Hmm. èwo lọmọ tó jẹrà mọ́ yín nú. ọmọ wo ló kú mọ́ yín nú. iye ọkọ ẹlẹ́ẹ̀kejì ni. Ah, ọlọ́run ọkọ ẹlẹ́ẹ̀kejì bó nìyẹn ṣe ṣẹlẹ̀. ṣùgbọ́n tí mo bímọ tí mo ọmọ yẹn ṣàìsí sómi ìsáà kúrò ń bẹ̀ hmm. bóyá màá bí mi ọlọ́run ṣàpadà sí ọmọ mi fún mi bọ́ mo á sick gan-an di pé ọkọ yẹn padà yọ̀ǹda mi pé kí n máa lọ sílé kẹmọ bá ti yín lọ bẹ́ẹ̀ ni pé òun ti náwó náwó náwó tó gbà tí mo wá délé ìyá sáà sọ pé gbàtẹ́ pé ó ti kọ̀ sílẹ̀ sódò òun ò ṣe fẹ́ wá ẹlòmíì tó gbà mo délé yẹn ara mi padà yá kódà mo lè má lòògùn gan ara mi sá padà yá débi pé ẹwà yẹn tún jáde so àwọn ọkùnrin tún wá padà disturb mi so mọ́ èmi gangan ganan fún mi ní ẹni tí mo fẹ́ yẹn so mo bímọ alákọ̀ọ́kọ́ níbẹ̀ nǹkan kan ò mú un sògbà tí mo wá ní oyún ẹlẹ́ẹ̀kejì mo ṣàsúnjọ́ yẹn mo ṣàlálà pé àwọn kan lé mi mo ṣubú mo ṣàtàkàkà báyìí mo ṣàyè pé wọ́n ń jẹ oyún inú mi. Ah. wọ́n ń jẹ wọ́n ń jẹ oyún inú mi. bí ìgbà tẹ ṣubú tẹ wá ṣí àyà sókè ìgbà tẹ sáré lójú àlá ẹ ṣubú ẹ wá ṣàyà sókè àwọn yẹn ṣe wọn ẹ rí ojú wọn ojúmọ́ èmi nìkan mo rí ojúmọ́ mi nìkan mo rí ah, ah. wọn tó kù mo rí wọn mọ mi ìdá wọn mọ̀ tẹ bá rí wọn ní ìsìn ẹṣẹ dáwọn mọ ṣá. má dáwọn mọ eh? mo má rí wọn dáadáa. ìkankan nu wọn ní environment yìí mo ní kí n béèrè. ẹ wojú ẹni tó wà níbí. ó ti yé yín. ǹjẹ́ ẹ rojú ìrí. ẹ rojú èmi ẹ lè rí inú mọ́lẹ̀ lèmi wà ẹ pẹ̀lẹ́ ṣé ẹ rí málàmù. wọ́n sọ di yẹ̀yẹ́ ọmọ ọ̀rẹ́. o ti dá mi ẹ wojú máa yẹn dáadáa máa tó láti jẹ lẹ́gbẹ̀ẹ́ yòó ṣẹlẹ̀ nìyẹn ẹlẹ́ni yìí wọ́n láwọn rí yín o. ibo la ti rí mi. <laughs> a fẹ́ fi gbé kúrò lára yín ni o àmọ́ kó tóbi. tá a bá ṣe báyẹn ó ti yé yín hmm. ìgbà tẹ́ máa wá bí ọmọ yẹn ń kọ́. tẹ́ máa wá tají ń kọ́. ìgbà tí mo tají lẹ́sẹ̀kẹsẹ̀ so mo sáré pé ọmọ yẹn mú mi hmm. five months lọmọ yẹn wà so mo mo lọ hospital mo bí ọmọ yẹn ní five months five months mo fi bí ìyẹn ló ti jẹrà ló ti. kò jẹrà bó ṣẹkẹsẹ tó tán ti já tán ti ṣe yẹn náà ni mo ti jí tí ọmọ yẹn ti mú mi lẹ́sẹ̀kẹsẹ̀ tí mo yájú náà ni ọmọ yẹn ti mú mi so musa àkọ́kọ́ mi wọ́n ní kí n máa lọ hospital pé kí ló ń ṣẹlẹ̀ kí ni mo lò mo lògùn mo ní rárá mi ò lògùn kankan so musa fún mi ní abẹ́rẹ́ àwọn abẹ́rẹ́ kan so musa bí ní five months yẹn. wọ́n ń jẹ ọmọ inú yín. Hmm. hmm tó ń jẹ tẹ́ ń gbé sílẹ̀ tẹ́ ẹ̀ mẹ́tí ń ba yín jẹ ńkọ́. ẹni tẹ́ bá dáná tán tẹ́ bá gbé sílẹ̀ ńgbẹ́ ẹ bá dé ẹ kàn bá bọ́ ńlẹ̀. ẹni alẹ́ bá dáná lálẹ́ tí mo gbé lẹ̀ tí mo dé mọ́lẹ̀ so tí bá sùn bóyá àgbà míì torí ọ̀sà patient mi máa fẹ́ kóúnjẹ wà ńlẹ̀ fún mi anytime so bá ìdájí yẹn tí bá ti jí ò bá jógì ni màá sáré mú so mo ti sóúnjẹ yẹn sílẹ̀ tí bá ti wá jí ìdájí pé kí n gbé kúlà màá rí i pé níbo ń jẹ ń bẹ ó sì ti tọ́ bẹ̀. á tọ́ bẹ̀. wọ́n ti ó jẹ ẹran tó pẹ́ ẹran ni wọ́n máa fi. àwọn ibi tẹ́ ẹ lọ ṣé wọ́n sọ fún yín pé bí àwọn àǹjọ̀nú ni àbí wọ́n sọ fún yín pé àwọn àgbà ni. àgbà ni wọ́n pè fún yín. ẹ̀yin gan-an ṣé àwọn ibi tẹ́ ẹ ń lọ ṣé wọ́n sọ pé jino ń wà jino ń bá yín ṣiṣẹ́ yá wọn tí wọ́n pè ní jino. ṣé wọ́n sọ pé ẹ ti ní ẹ̀mí nú. wọ́n sọ pé jino ẹ̀mí òkùnkùn yẹn náà náà ni wọ́n. ṣé ẹ ṣé wọ́n sọ fún yín pé ó ti wà lára yín. ó wà lára mi náà ni. Hmm. so. wọ́n ti sọ fún yín pé ẹ̀mí yẹn wà lára yín báyìí. bẹ́ẹ̀ni. ṣùgbọ́n ẹ fẹ́ kúrò nínú ẹ̀mí yẹn. àbí kọ́ ẹ̀mí yẹn ó fi yín lẹ̀kẹjọ. Hmm. àwọn ẹ̀mí yẹn máa ń bá yín sọ̀rọ̀. Hmm. ojú àlá nìkan náà lẹ́tìjọ́ ń ṣe lẹ́tìjọ́ ń ló fi bá yín lò ẹ wá decide pé ẹ fẹ́ hára yín kọkùnrin má bàa rí yín kó má di pé wọ́n máa dà yín láàmú. àti pé kọkùnrin tó bá tún rí yín ó má tún lọ àbí. Ah, ọlọ́run. tó wá jẹ́ kí n tún wá ni pé mhm. tí n bá lọ sí betum mhm. tí mo lọ wẹ̀ <laughs> àwọn níbọ̀ àjọ ń gbélé àwọn ọkùnrin wà ń bẹ̀rẹ̀ pé ìyìnde bọ́ọ̀tà láì bọ́ àbójú so tí n bá ti dé betún tí mo wẹ̀ tán tí n bá fẹ́ mú ìbòjú yẹn mi ní bámbẹ̀ mọ́ ah, ah. ó ti ṣe bẹ́ẹ̀ tó ẹ̀mẹ́ta mi ní bá ìbòjú yẹn bẹ́ẹ̀. wọ́n máa jẹ́ àwọn tó ń gbé tẹ́jọ́ ń gbélé ló wáá fẹ́ rojú yín ah, ṣé wọ́n ti rojú yín rí wọn àrojú yín rí. bọ́ọ̀lù ẹ̀sìn máa jáde kúrò níbi túmù. àmọ́ pé ọmọ mi àbí kí n fa ìjáàbù yẹn wá sílẹ̀ báyìí wọ́n sì bọ́ta. táǹkọ̀ yín lọ́gbọ̀n kẹ́ ẹ bójú yìí náà mo máa ń tẹ̀lé àwọn sisters wọ́n máa ń wá sí mo máa ń lọ program dáadáa so àwọn brothers tó wà bẹ́ẹ̀ wọ́n máa ń disturb mi. no àwọn brothers náà tún disturb yín. Mm, eh, ojú òdìrá rẹ wà kọ́mọ́ kì í àmọ́ a pé ẹ máa eh, ẹ má sí ojú yìí fún málàmù. àfọlọ́ọ̀bá bẹ̀yìn ni o. ẹ má sí ojú ìfẹ́ wà èdè o. Hmm. èwo ni kàkà. sẹ́mi àmọ́ra wa ni tèmi tiẹ̀ ṣe bẹ́tà ẹwà èdè ẹwọ èmi ní haha ló lanu bẹ́ẹ̀ sí ah, ah, ah, ṣé ò mọ̀ ẹ́ ni. àrífín ikọ̀. ẹ ṣáà ti ṣí fún láyínká àbí ẹ ti ṣí fún láyínká. ní sùúrù ní sùúrù ṣẹ́gun ẹwà èdè èmi ní haha. irọ́ fọ́tò ibi wọ́ ẹ̀ wà tí mo pọ̀ wà lọ́wọ́ mi. <laughs> èwo ni kọ́ mọ̀ fi nǹkan tẹ́tìnà mọ́ báyìí. mi ò tẹ́tìnà ẹ̀ ń mọ̀ wọn. ìgbà ìmọ̀ ìmọ̀ yìí lolúwa ti fojú fò dá. èwo ni kàkà ni mo ní kọ́ máa ṣe ojú wọn ẹwà èdè ó ní kàkà. ọmọ mi à irọ́ ó ba lójijì ni. ẹ ṣé irú ẹwà èdè lè yàn sí ojú yìí. jáde ẹ ti ṣeré gan pẹ̀lú ẹwà èdè ọ̀ ti ṣeré gan o. ìwọ ọ rusida ni ọ. bọ̀kẹ́ ní málàm kẹ́ tó padà ilé ọ ẹ̀gbọ́n kẹ́rù nǹkan ọ̀n rọ̀f mi ni. ọ̀n rọ̀f ẹ. bẹ́ẹ̀ni ọ̀n rọ̀f ẹ. ọ̀n rọ̀f mi ni ọ̀n rọ̀f ẹ. èmi àti àwọn mi ọtí múlẹ̀ njọ́tà tí múlẹ̀ obìnrin kankan kò gọ̀rí mi rí obìnrin kankan kò sí mi láṣọ wọ̀rí. èyí tí wọ́n ń gorí ẹ̀ nǹkan. ọ̀gá bóyá mo fẹ́ fọ́ kọ́tà kọjá ni. o fẹ́ fọ́ kọ́tà kọjá. lọ́mọjọ fún kọ́tà. ẹ alájà àwọn máa ń ṣe yẹ̀yẹ́ gan-an. ẹ pé ẹ máa ń gbé tó tẹ́lẹ̀ ẹ ti máa ń gbọ́ program. ẹ pé ọ̀ oh, mi fẹ́ ṣùgbọ́n kò jẹ́ ń serious rí. sẹ́ẹ̀rì problem ò lè tán láyé torí ẹ̀mí ò ṣe serious táyé bá ṣe wà láṣẹ mọ́ líìfù ẹ̀ lọ títà fìfidà lélẹ̀ tó kálukú bá tiẹ̀ lọ hmm. kò yé yín ẹ̀mí ìfẹ́ kẹ́ ẹ gbé sọ́kàn àwọn ọmọ tó wà ńlẹ̀ ọlọ́run á bá yín wò wọ́n lágbàá lọ́wọ́ lọ mo nígbàgbọ́ kan mo nígbàgbọ́ kan n tó fi lè tì yín jáde kò bá àjẹ́ nìkankan lọ́wọ́ à ń bẹ̀ kò sẹ́nìkankan tó ní kápá tó ọlọ́run ọba ọlọ́run á dìde ìrànlọ́wọ́ fún yín ṣẹ́gbọ́. èmi wò pé sọ́kọ lẹ̀ ń wá sìn ni àbí àbí àti ilé ẹ̀mí tó wà nù yín jáde. mi yẹn ni. ẹ fẹ́ lé. ẹ wọ́kọ̀. ṣé tí ẹ̀mí yẹn bá kúrò ṣé ẹ ṣí ojú yín. Ah, ẹ tún ṣí náà. Ah, ọmọbìnrin rẹ̀ wà ṣẹ́gun. Ah, ìwọ lórí tó bá fẹ́ rí náà mọ́ lébẹ́. kò ní di ó ní di ah, wọ́n ti sí wọ́n ti sí nígbà wọ́n ti sí kí ló kọ ẹ̀ wọ́n ti sí bòjú fún ọ àti tọ́pẹ́ ẹ mọ̀ gbọ́ o ah. <laughs> wọ́n ti sí bòjú fọ́kọ yìí èmi máa hàn lé mọ̀ ya mẹ́ta mọ́ sàṣọpé yẹ o. ìyá ọpẹ́ mi pọ̀ <laughs> níbo rẹ wà o send message sọkọ rẹ ní ìsinyìí o. o ti o ti send yẹ. o ti send yẹ. èmi ò wulẹ̀ wo bojú. má wojú o. bọ̀dọ̀ ń bojú rẹ̀. ọ̀sán <laughs> ah! àfẹ́ mọ̀ tó ẹ̀ mọ̀ ká máa sọ fún yín mo ní ká máa lọ olóhùn fẹ́ béèrè ìbéèrè kan ìbéèrè wo ni ẹni tí sọ gbogbo rẹ̀ ẹ̀mí kan bá wọn jà ẹnìkan ń jóúnjẹ àwọn ẹnìkan ń fa láyé kájà lọ bẹ̀rẹ̀ ètò àtúnjú lọ́fẹ́ wò Is it the face you want to see? Yes, and I've seen it. Ṣé o mọ̀ pé téèyàn náà téèyàn bá bú ẹyin lè rí yòókè? Wà á ṣoríire ọmọ yìí. Ẹ̀yin gbọ́dọ̀ bú ẹyin kó tó rí yòókè. Ọ̀kàrè. Bẹ́ẹ̀ni kó tó rí yòókè. Bẹ́ẹ̀ni kó tó rí yòókè. Torí yòókè ló máa tóòkì. Ah. Yòókè ló máa tóòkì. Ló máa tóòkì yàn. Ah, ọmọ ọjọ́ lẹ́gbọ̀n bá. Ẹ jẹ́ kí àwọn èèyàn pè wá ká wo n tó lè jẹ́ bí solution. Hmm. Ọlọ́run má jà tó òrokò tó dókò òrokò tó kọ́ má jẹ́ pé wọ́n tún bọ́ sọ́wọ́. n tó ṣẹlẹ̀ mo fẹ́ sọ. <coughs> ọ̀ya. ó ní àfa kan tí ó ń bá wọn fẹ́ bá mi lé kíní ẹ̀ jáde tẹ́lẹ̀ kan so <coughs> ìgbà yẹn mo wà ní dùbúlẹ̀ òun ló ṣe dé stage yìí tí mo hmm. fi dìde so nígbà míì tó bá ṣe àwọn nǹkan yẹn fún mi máa rí i pé mo rí i pé wọ́n sọ wọ́n kàn rí i pé wọ́n sọ ìyá sínú òróró gbóná. Hmm, ìyá yín àwọn ni mo máa ń rí o tó bá ṣe àwọn kan yẹn fún mi tó bá lọ létí bá sùn. ẹ wá rí ìyá inú òróró gbóná. wọn kàn dé pé wọn sọ wọn sínú òróró gbóná ah. tó wó gan so kò ní tó ìṣẹ́jú mélòó máa pè mí. mọ́mí àpè yín. níbo ni mo wà. ṣé wọ́n mọ̀ pé ẹ̀ ń bọ̀ nbí. rárá nù. mo ní ṣé wọ́n mọ̀ pé ẹ̀ ń bọ̀ nbí. kí ni ń bọ̀ lẹ́rù báyìí. ẹ̀rù ọba mi mọ̀ dẹ́rù bàrà pàṣẹ pé mi ò lè dìde dáadáa ńgbà yẹn wọn ní fẹ́ kí n lọ wọn máa ní kí n má lọ síbẹ̀ so bá tún padà lọ táàfà yẹn bá ṣe nǹkan yẹn fún mi mo lè rí bóyá epo àbí omi gbóná. epo tán ti gbá. tán ti gbá gidi màá rí wọn. ẹ tún rí ìyá yín náà ẹ. bẹ́ẹ̀ ni wọn kàn sọ wọn síbẹ̀. ẹ ẹ bí ìyá yín léèrè rárá. ẹ tiẹ̀ ní kọ́rẹ́jì àti bá wọn sọ̀rọ̀ pé mọ́mì pati wo lẹ ń ṣe gan. ẹgbẹ́ wo lẹ. Ah. Ah, mi ò bí wọ́n ní ìbò àfáà yẹn lọ́wọ́ ọmọ kékeré ni bọ́yẹn kó dàbí ìṣẹ̀fẹ̀ má rì ni ó wá náà fẹ́ pè wọ́n pé nígbà tí pé mo ní kó má pè wọ́n pé torí mò ń bẹ̀rù kó má bìí pé àwọn máa ṣépè fún mi. Ah. so ó sáà pè wọ́n ó sáà pẹ́ tí wọ́n gbà ó bèèrè náà wọ́n ní àwọn ọmọ kankan so ó dùn mí bọ́n ṣe pọ̀ tó mi mọ̀ pé wọ́n ń bọ̀ ǹjọ́ yẹn so àtìgbà yẹn ni mo sáà rí pé àwọn ìgbà míì wọ́n lè ní máa ra nǹkan thirty thousand máa ra nǹkan twenty ten five àtìgbà tó ti wá pè wọ́n wá síbẹ̀ ni mi ò kò sí mọ́ọ̀ṣì mọ́ lọ́wọ́ mi láti lè pé kí n continue mo ti sọ fún pé kó má pè wọ́n mi ì mọ́ o kó má pè wọ́n so má yẹn wá ni mo wá padà pè lẹ́jọ́ mẹ́ta yìí pé mo fẹ́ tó sọ pé ó di stage tí màá dé tí nǹkan yẹn máa jẹ́jẹ́ pé ẹni tó bá wà ń di ẹ̀ tí ò bá jáwọ́ pé yóò. Ah, nígbà tí ń rí ìyá yín nínú epo gbóná báyìí ọlọ́run má jẹ́ kí nǹkan ó ṣe ìyá yín o ìyá yín ó pẹ́ fún yín o. <coughs> so ní tó ṣẹlẹ̀ nìyẹn ọ̀dọ̀ ẹni yẹn ah, àtàwọn kan tó tún assist mi lórí ibẹ̀ ṣé ẹ wà comfortable pẹ̀lú bẹ́ẹ̀ yẹn báyìí ẹ sì nígbàgbọ́ pé mo ṣe padà lọ rí ẹni yẹn bọ àwọn kọ̀ọ̀kan náà wà tó tún assist mi náà ní lábẹ́nú náà. lábẹ́nú tó tó bá pé kristẹni níyìn ni wọ́n á fẹ́ àwọn deliverance ministers wọ́n máa fẹ́ ní kó assign fún yín ṣùgbọ́n tí wọ́n ń ṣe yẹn náà ó jọ mọ́ ti deliverance gbogbo ọ̀nà tí ọlọ́run bá lè fi gbọ́ àdúrà yín kí gbogbo ohun tó ṣàárùn lẹ̀ yìí kó tán kọlọ́hún yọyín tán pátápátá yanyan. tó bá jẹ́ pé ti ẹlẹ́sìn kìrìsìtẹ́nì ló fẹ́ ṣe deliverance fún yín jẹ́ ṣe tán. nígbà tí mo ti ń lọ síbi ibẹ̀ yẹn ni sọ ibi tí gbàgbọ́ yín bá rọ̀ mọ́ ni kẹ́ ẹ lọ torí pé ó ní í ṣe pẹ̀lú gbàgbọ́. ọ̀dọ̀ àfa yẹn ni nǹkan tí mo fi sọ bẹ́ẹ̀ ni pé a lè rí àwọn tí ó sọ pé táwọn bá ṣe ìṣọ́ òru pẹ̀lú ẹ̀ àbí táwọn mú lọ sórí òkè. Okay ogun ọ̀sẹ̀ adẹ̀lérí àáfàá mi. kódà láti last week làwọn èèyàn ti ń sẹ̀ndí nọ́mbà sí mi. ọjọ́ kan ṣoṣo ni àáfàá mi ò sọ pé òun ó lò á ná òun bọ̀ lọ́hùn sọ̀rọ̀ lórí ẹ̀ ni. Hmm. ibi tí gbàgbọ́ yín rọ̀ mọ́ yẹn náà ni ó ti yẹ yín a nígbàgbọ́ pé dídùn lọ́sàn máa so ẹ̀já gbọ́n táwọn èèyàn á sọ. hello ẹ kúrọ̀ lẹ́ o. ẹ yí rédíò yín lẹ̀ a ṣẹ̀ṣẹ̀ máa sọ ọ́. ẹ kúrò ń bí rédíò yín. mo ti kúrò mẹ́. ẹ̀lọ́ ẹ kúrọ̀ lẹ́ o. ẹ̀lọ́ ẹ kúrọ̀ lẹ́ kó ètò. ẹ ṣeun. Abbas láti olórí. ok ẹ gbà wá lónìí. ẹ wọ́n ní ọlọ́mọdé ajóúnjẹ ọ̀tá ẹni hmm. tọ́rẹ̀ ní sí kọ̀ sí ó sì dáná ṣẹ́rí mi ò bá rọ àǹtí kan má fi tó yẹ pé ṣe bí ọlọ́run ni wọ́n pè bí tán bá lọ anywhere tí solution bá ti lè wá kò bá jò níbílẹ̀ kò bá jẹ́ oní church kò bá jẹ́ aláfàtàmọ́pá àwọn ọ̀gbìn ọ̀kan ọ̀rọ̀ yìí dẹ́ tó pín sí bákan ṣẹ́rí ọ̀rọ̀ rúkìá tí wọ́n ṣe fún wọn èmi ò rò pọ̀ ọ̀rọ̀ rúkìá ni ti ń bẹ́ńlẹ̀ yìí hmm. ṣé mo fẹ́ bọ́ọ̀lì rẹ̀ ṣé ẹ̀yẹ ẹ̀yẹ kí ni àjẹnú ọ̀gá máa bá wọn sọ̀rọ̀ wọn máa ń gbóhùn kankan. ẹ ẹ wọ́n máa ń bá wọn sọ̀rọ̀ èmi ò kí ń mọ̀ wọ́n máa ń bá àwọn àjọní àwọn àjọní yẹn máa ń bá àfáàyè sọ̀rọ̀ àfáàyè ló máa ń bá sọ̀rọ̀ àbí. ẹ ó níbi tó máa ka nǹkan yẹn dé sómi mi ní mọ tí mò ń ṣe. jẹ́rì kìí sọ̀rọ̀ rúkìá ní sinbẹ́lẹ̀ kámọ̀ lọ́mọ fi pọ̀ lùkù yìí. ṣe é gbọ́ báyìí. Hmm. ájọ́nù bá ń bẹ lára wọn yóò mọ kọ̀ǹtù àwọn gangan yóò mọ bá wọn sọ̀rọ̀. kò bá wọn sọ̀rọ̀ o eléyìí kì í sọ̀rọ̀ rúkìá ibi tí deliverance gidi bá ti wà ní kí wọ́n fèsì kí wọ́n ti pé wọ́n kàn mọ́ wọ́n mọ dowó tí ó sì wọ́n mọ dowó sí gba two nineteen pọ́ùn gbòòrò tí kálukú jẹ́ kálukú ń wá káàkiri wọ́n á ṣe pé wọ́n á ṣe páńjẹ́ ló yẹn bá wọn sọ̀rọ̀ nísìnyí ló bá rúkìá lọ. Mm. ẹ ṣeun. ayé jẹ́jẹ́ ènìyàn fẹ́ ní fọ̀rọ̀ bí o bá ṣorí ẹni. hello. hello. ẹ yí rédíò yín lẹ̀. hello. hello. hello ẹ kúrò lẹ̀. ẹ kúrò ń bi rédíò yín ẹ yí rédíò yín lẹ̀ o ọ̀ya ẹ gbà wá nímọ̀ràn. ìbéèrè tí mo fẹ́ béèrè ni pé sí ìtẹ́lẹ̀ àìdí sọ wípé ìgbà tí àáfàá ń bá wọn ṣiṣẹ́ àwọn rí yàtọ̀ díẹ̀ díẹ̀ ní ọba padà sọmọ pé ká padà lọ́dọ̀ àáfàá. owó tá àáfàá ń gbà yẹn ló kà láyà báyìí ah. ọjọ́ twenty ọjọ́ thirty ọjọ́ twenty ọjọ́ thirty. iṣẹ́ wo lẹ̀ ń ṣe gan-an tẹ́lẹ̀ náà mo kọ́bọ̀ mo gbọ́ iṣẹ́ náà ló ti. ọlọ́run á sànà. owó iṣẹ́ ti lọ pẹ̀lú gbogbo ohun tó ṣẹlẹ̀ sí yẹn. Mm, mo ti lọ káàkiri kí n tó di pé mo dọ́dọ̀ àfa yẹn náà tẹ́lẹ̀. Mm. ẹ nílò owó báyìí nìyẹn o àbí. ṣé ìgbà míì o máa ń da yín gúnlẹ̀ bí kẹ́ ẹ ṣàìsàn ni àìsàn ẹnu àárẹ̀ ẹ̀ náà náà ló máa ń pọ̀ tí bá ti dé ọmọ ẹlẹ́ẹ̀kejì bá ti lọ báyìí màá sáré tí ọkọ̀ ó fi lé mi kó bẹ́ẹ̀ ni. Ah, ah, torí pé ẹ lóyún báyìí ni wọ́n fi ń wọ́n fi ń gbé oúnjẹ tẹ́ ẹ̀ ń jẹ eh, oúnjẹ tẹ́ bá iná tẹ́ bá dá sílẹ̀ òun náà máa fi iná máa jẹ. Mm, ẹbí kan tí a lọ lẹ́nu. ẹni tẹ́ bá jẹ ẹja lẹ́sẹ̀ wọ́n fi egun ẹja lẹ̀ fún yín. bẹ́ẹ̀ ni sà. Ah. wọ́n bá yín fi egun ẹja lẹ̀. bẹ́ẹ̀ ni kọ́ mọ̀ jẹ tán. àtàwa nìkan ló bá mi wọ́ta sí ọ wá ní pé àti gbẹmí tí àwọn tí fún wọn lóúnjẹ pé à fún wọn lóúnjẹ. ẹ fáwọn mọ́mì lóúnjẹ. pé ọ fún wọn lóúnjẹ bọ̀ ibi tí ẹnìkan náà tún ń béèrè bá mi lọ ó ní pé ikọ́ ti máa tírẹ́tì wọn so hmm. tírẹ́tì wọn tó ń tírẹ́tì wọn yẹn lèmi fi ń rí nǹkan tèmi rí láti lè má rí. ó kì í tẹ́ bá ti má rí tẹ́ lóyún ní ìsìn wọn ò tún rí nǹkan jẹ ah. so oyún yín ló ń jẹ oyún ti ọ̀tá yín ló ń jẹ táwọn fẹ́ jẹ nanduro de. àbájọ ti yé mi. ok ó ṣẹ̀ṣẹ̀ kílẹ̀ àbáyé ni so àìrí oyún jòmú. ó ti. so kó ah. má di pé màá tún máa sí kìnnú jẹ́ kí n kò lè. ẹ káàsán sà. ẹ kúrò lẹ pé tó. ṣẹ́gun yòókù dá. ṣẹ́gun kọ́ láti apẹ̀tẹ̀. ẹ ṣeun sà. à ń gbọ́ sà. ìbátan mi ò sọ hmm. ṣe rí ẹlẹ́yà tó jókòó yẹn. Hmm ní pé kí wọ́n gbọ́ nǹkan tí ẹ fẹ́ bá wọn ṣe kí wọ́n fi ẹnìkan ṣe pé ẹnìkan bá wọn ṣe àṣẹ wọlé lèèyàn ló ṣe nǹkan yìí náà pé bóyá ó yẹ yàtọ̀ yàtọ̀ láti jọ ìdíkò tí ìjà sójú kan pẹ̀lú ẹ̀yìn ní ìsìn kò tẹ́tẹ́ lè mú wọn mọ̀ tí kò ní jẹ́ pẹ́ ẹni trust nínú wọn. ojú pé owó tí ó sì tí wọ́n tó lọ ń ná ten thousand twenty thousand yìí ó lágbára o èyí hmm. ní ká dákun kẹ bá wa mú lọ abẹ́ ti ràn wọ́n lọ́wọ́ o eh. ọ̀rọ̀ lọ́rọ̀ ní di tiyín o. àmì àmì àmì olórí ẹ̀ nìyẹn ọ̀rọ̀ lọ́rọ̀ ní di tiwa ṣe eyín tí èmi rò débi àbá tí mo kọ́kọ́ fẹ́ mú wálẹ̀ kan nìyẹn ṣùgbọ́n tí ọlára bá ti lára òrò ń èwo ni ẹkọ àìsàn pa òun irọ́ mo ní. alára ní irúfẹ́ òògùn báyìí lọ́ bóun lára mu ni. ẹ eh, náà ni ó ti fọkàn ibi tí ìgbàgbọ́ èèyàn bá rọ̀ mọ́. ibẹ̀ ló máa ń ṣiṣẹ́ fún yàn ibẹ̀ ló máa ń ṣiṣẹ́ fún yàn ìgbàgbọ́ wọn ti rọ̀ tá a bá wá sọ pé àfa mi la tún rí ní ìsìn àfa tí ò o wàá bá wọlé rúkìá o. àfa tí òjò ò lè ráyè. a wáyè fún kọ́ bá jẹ́ ká ibi iṣẹ́ fún láàyè yóò ráyè. kọ́ lọ sọmọ lórúkọ ni tọ́mọ ọ sọmọ lórúkọ kó kó sílẹ̀ kọ́. no expenses ó ní yàtọ̀ fowó ọkọ̀ tó yẹ débi tó ti tan ọmọ lórúkọ ó ní olówó tó mówó bọ̀ ntọ́ ń máa ṣe nù kò sì lè ṣe rúkìá. <laughs> hello ẹ kúrọ̀ lẹ́ o ẹ kúrọ̀ lẹ́ ẹ kúrọ̀ lẹ́ yes ẹ ti wà ń bẹ orúkọ yín bọ̀lẹ́ tí ń pè wá. ok ẹ má dárúkọ yín ó yá. èmi náà tèmi náà bá ti fẹ́ èmi lè dúró wó èmi náà rọ́pò ọ̀run tó máa ń bá mi sùúrù ju. Ah, ah, ah. ẹ má máa sọ pé báyẹn mọ́. ẹni sùúrù ẹni sùúrù ẹ̀yin gangan fúnra yín. fúnra yín. bẹ́ẹ̀ni. ẹ̀yin rí ẹni tó ń bá yín lájọṣepọ̀ lójú oorun yẹn àbí. mo máa ń rí wọn wọ́n bá ń bí láṣepọ̀. wọ́n bá yín lájọṣepọ̀. bẹ́ẹ̀ni ok ẹ jẹ́ kí n fún yín nọ́mbà yìí ẹ jẹ́ kí n fún yín nọ́mbà yìí. ee ọlọ́mọ ìṣàánú ọ̀kan mọ̀ wà láyé o. wọ́n ti kọ́ọ̀tù private number private number lẹ fi pe o private number lẹ fi pe o. ok ẹ mọ nǹkan tẹ́ <laughs> ẹ ṣe. ẹ dúró ẹ jẹ́ kí n fún yín ní nọ́mbà yẹn ẹ send text message sí nọ́mbà yìí màá pè yín fúnra mi. ìgbàwé ìwọ ah! mo ní nọ́mbà tí bá bẹ àwọn èèyàn. ẹ ní nọ́mbà mi. ẹ mo ní nọ́mbà mi. ẹ ní nọ́mbà mi ó yẹ pé nọ́mbà mi yín jáde. Ah, ẹ má pè jáde lórí ẹ má ẹ má ẹ má ẹ má ẹ farabalẹ̀ farabalẹ̀ ẹ pè ẹ má wọlé. ẹ ní sùúrù ẹ ní sùúrù ẹ ní sùúrù. ṣe ayẹgba jẹ́jẹ́ ẹ̀sùn pẹ̀lẹ́ ló yẹ ká ṣe ayẹgba jẹ́jẹ́ ilé ayé. Let's talk about it. Let's talk about it with, with Yinka Aifale and EOB. <laughs> Ìbàdàn iṣẹ́ àmì àti ìyanu tó máa ṣẹlẹ̀ nínú ìsọjí ọlọ́jọ́ mẹ́ta bíi tìgbà Ọjà lọ bẹ̀ mi sílẹ̀. Christ Glory Life Bible Church pẹ̀lú àjọṣepọ̀ Christ Power Evangelical Crusade International ní Ọlọ́run pàṣẹ ìsọjí alágbára ìfún pẹ̀lú àkòrí agbára tó gbani power that delivers látọjọ́ Wednesday ten to Friday twelve láago mẹ́rin àbọ̀ ìrọ̀lẹ́ four thirty. ìwọ náà wàá pàdé jésù oníṣẹ́ ìyanu. ipá rẹ̀ ká láti gbà olówógun ìpọ́njú òṣì pẹ̀lú ẹ̀mí ìyàgàn onísọjí àgbáyé ni prophet and evangelist akébíyìmá. wọ́n ń bọ̀ wá pẹ̀lú ọwọ́ agbára ọlọ́run. apostle and pastor doctor iyọ̀lá lolùgbàlejò minister seminar ló máa bẹ̀rẹ̀ láago mẹ́wàá òwúrọ̀ lọ́jọ́ wednesday ten. tí sọjí ó bẹ̀rẹ̀ láago mẹ́rin àbọ̀ ìrọ̀lẹ́. di ọjọ́ friday gbogbo ẹ̀ christ glory life bible church after united school ìkísọ̀g olùgbà omi àdìo ń bàdàn. jésù olùgbàlà ti dẹ̀ sẹ̀dùn ó ní ọ. ó fẹ́ já ọgbà lọ́wọ́ Rubicon the movie coming to cinema nearest to you. <laughs> bẹ́ẹ̀ni o múvì kan bá gàgàrà tó dúró gbangba gidigba tó stand out top rated. irú múvì bẹ́ẹ̀ ló ń wọ sinima. wọ́n gbé wò wọ́n yẹ̀ wò wọ́n gba sinima titun Rubicon the movie wọ sinima jákèjádò Nàìjíríà lẹ́sẹ̀kẹsẹ̀. River Film Distributions ló ń distribute ẹ̀ wọ sinima. ẹ̀yin tìpínlẹ̀ Ọ̀yọ́ ẹtúyáyá máa bọ̀ ní fever Cinema tó wà ní Palms Mall Ring Road Ìbàdàn eight cinema ní Bódìjà lọ́yọ̀ Aláàfin má crystal cinema tó wà nínú east supermarket owóde ìlú ọ̀yọ́ ni ẹ máa bọ̀. bẹ̀rẹ̀ láti august twelve ọdún yìí iṣẹ́ bàbá iṣẹ́ àwọn tó wò ní cinema titun rubicon agbedeméjì àṣírí tí o gbọdọ̀ tú tó tú license to kill rubicon the movie agbedeméjì produced by bayo falike bayowo directed by ade idris aṣíwájú charles adeniyi ni production manager august twelve ọdún yìí lẹ́yìn tí máa rí wò ní cinema tó súnmọ́ yín jùlọ lójoojúmọ́ rubicon agbedeméjì àwọ̀ kúrò ní o ẹ gbà bẹ́ẹ̀. Let's talk about it. Let's talk about it with, with Yinka Aifale and EOB. ẹ káàbọ̀ padà a ti máa ṣàyè sí kò sẹ́ni tó yé bẹ́ẹ̀ ṣe ń sọ lábẹ́lẹ̀ làwa náà ń sọ lábẹ́lẹ̀ ń bí bẹ́ẹ̀ ni àwọn ọ̀pọ̀lọpọ̀ náà tún ń fi èrò ọkàn tiwọn náà hàn pẹ̀lú àwọn kọ́mẹ̀ntì wọn lórí Facebook